àti bàbá wa Bọ́lá Tinubu pè wọ́n wípé kí wọ́n make sure pé wọ́n fa ọwọ́ Alhaji Sego sí òkè nítorí pé ó tó àkókò láti fọwọ́ Alhaji Sego sókè kí wọ́n kọrí sàbújá wọ́n ní bàbá wa sọ fún wọn pé èyí tí wọ́n ṣe nípò ààrẹ National Union of Road Transport Workers wọ́n ló ti tó wọ́n ní kán gbé ipò ààrẹ yìí sílẹ̀. Si nurtw ìyẹn ẹgbẹ́ onímọ́tò èkó ti tó wọ́n ní kí wọ́n fi ààyè sílẹ̀ fún mustapha adékúnlé èyí tí gbogbo wa mọ̀ sí sego láti bẹ̀rẹ̀ sí í ṣe chairman àwọn ọmọ onímọ́tò ọ̀rọ̀ yìí a ti gbé wá sí mashola gist tv èyí tó yẹ pé a ti sọ̀rọ̀ nípa ẹ̀ rí tí ààrẹ àti àwọn ọba àti gbogbo àwọn èèyàn tí wọ́n pè wọ́n ní jókòó yìí fẹ́ gbé kò dùn mọ́ MC Olúọmọ nínú o ó lóun fẹ́ ṣe sí. ọ̀rọ̀ tá a gbọ́ ni pé wéré tí MC Olúọmọ tí ó fi ipò chairman sílẹ̀ bẹ́ẹ̀ ni Koko Zaria ti fò mọ́ Alhaji Sego tí ó dẹ̀ ń fi MC Olúọmọ kọrin lórí social media wípé òun ò ní bá èèyàn tí òun ṣe tí ò sí nípò òun ò ní bá ṣe pọ̀ mọ́. Wọ́n ní òun àti Alhaji Sego ni wọ́n ṣe, ni wọ́n ṣe wọléwọ̀de ní ìsìn. Ẹ̀yin èèyàn ilé, ẹ rí pé èyí tó lágbára.